ya wèrè wọjà ìkẹta gbogbo ohun tẹ́ ẹ fi ń búyàn táwọn ọmọ ẹ fi ń búyàn òun nìkẹta ẹlẹ́nkẹrin ńkọ́ ṣé káwí kò ṣeé sọ náà bó o bá dúró oore ni tọ́lọ́ yàn fún ẹ dáadáa o ní ṣẹ̀ṣẹ̀ máa wo ẹni tó máa rún ọmọ ẹ mọ́ lọ́rùn ó yẹ kán wun ọkùnrin gidi kan nìyà ó yẹ kọkùnrin gidi kan tiẹ̀ wọ àwọn ọmọ ẹ pé à ó wùn mí kí n fi lè ṣe ìyàwó àmọ́ ta ló fẹ́ nawọ́ sọmọ olórí burúkú ọmọ má ṣàǹfààní ọmọ yóò fò tó ń fojoojúmọ́ wá sórí social media tó ń búlì tó ń blackmail ta ló fẹ́ fẹ́ yàwó àbí fọ́kọ wọnú ọ̀nà wèrè àkọ́bí ẹ̀dán wò lẹ́ǹkíní lẹ́ǹkejì lẹ́lẹ́ǹkẹta lẹ́lẹ́ǹkẹrin kò rí ẹnikẹ́ni gbé sílé tínà ò rẹ́nikẹ́ni gbé sílé sórí játijàti nyama nyama kọ́ ń sọ lálẹ́ àná mo rí i pé ó ti ya wèrè èmi gangan lèmi ń lo ògo ẹ̀ ògbénu yàrá dátò kún bọ̀ láàmú lóríta èmi àbíkẹ́ni ẹ́ ọjọ́ mi ò sí nílé ìdààmú ló bọ́ ọmọ ẹ̀dìyẹ bójò bá tún dé ńkọ́ ìlà yìí ló ò ní jẹ́ kó gbádùn bó ṣe tán bá tiẹ̀ wá ń pè yàn mọ́yàn ṣé rúwọ́ ẹ̀sà wèrè ẹ̀sà olórí burúkú tí gbogbo àgbáyé mọ̀ ẹ́ pẹ̀lú táàgì orí burúkú ṣé wọlé mi máa fún táìmù mi bí ṣe máa ń sọ fún ẹ o tó wọn mi ò jáde lọ sáàrin àwọn èèyàn gidi kí n bá pọ̀n rí máa pọ̀pọ̀ gba bàbá lákò bàbá ẹ lórí ìjókòó rí àwọn ọ̀nà ẹ ò ṣoríire àwọn abọ́dẹrìn tá a mọ̀ àwọn abọ́dẹrìn gidi kò ń ṣe irú ìwọ ṣùwébá jáwé jura irú ìwọ kọ́ rárá ó jìnnà jù sí nǹkan tá à to sọ yìí pátápátá Tòkunbọ̀ wọ gán mọ̀gá ẹ̀ lọ́gá ẹ̀ ṣé bó rí gbogbo àkísà pọ̀nkí lábíyá tó tòjọ́ tó lóun ṣọjọ́ bì olówó ọdún kan tí ò jẹ́ kára àdúgbò gbádùn ẹlẹ́sìn ó ti jáyé gbogbo àwọn ọmọ ẹ̀ máyé òróríire kan celebrate inú ọmọ mẹ́rin wọn ò ní nǹkan kan tí wọ́n achieve tó wà significant táyé lè fojú rí àfi rọ́ yìí ni bọ́mọ ẹ mechanical shoemaker bẹ́ẹ̀ ló ń ṣe engineering refrigerator àmọrú iṣẹ́ àmọrú nǹkan tí ó profession yẹn gangan àmọ́ bí tí ó so mọ́ bó ṣe jọra wọn ìwọ yìí nìkan ni òkúrọ tún rọta aláyébàjẹ́ olùṣe alákìsà ọ̀gá àwọn alákìsà Ọlọ́run ti gbà sí mi lọ́wọ́ ẹ̀ ó rí bó ṣe yọ tó di jálajàla rédèrèdè ẹ ọmọ rí gbé òun rí díjoko ò lè nísìmí bó o ṣe ń bá àwọn èèyàn láyé jẹ́ tó bẹ́ẹ̀ lọ́lọ́run máa gba ayọ̀ lọ́wọ́ ẹ̀ lórí gbogbo nǹkan ní ẹ̀ gbogbo ohun tí ọlọ́run bá dá pátá gbogbo ẹ̀ ló ń ṣọ̀tá àwọn Tòkunbọ̀ gbogbo ẹ̀ ló dẹ̀ máa ṣọ̀tá ẹ̀ títí dọjọ́ ogbó ṣé mi máa máa fún ẹ lásìkò mi ìwọ títí tiẹ̀ ti ta ìwọ alákìísà aláyé bàjẹ́ játijàti ó ṣe inú àwẹ̀ ò lè já mi láwẹ̀ ẹjọ́ ń bá máa mu fún ẹ màá bẹ́ẹ̀ kó sí kúlà dáadáa má dàbò ẹ̀mí tó ti rò ó mọ̀ pé yàláyà ẹ̀ ìpínyàkú yàláyà pọ̀ngbàpọ̀ngbà jèmí àti fóyèká àti wọ́tẹ́bà tí yàláyà babaláko àwọn ọ̀nà ìyá ẹ̀ bá ń jẹ́ wọn lè fèsì mi àbíkẹ́ èmi mo yaṣọ yí ẹ mo pín ẹ sí wẹ́rẹ́wẹ́rẹ́ mo jẹ́ káyé mọ̀ pé òkùrọ́ tún rọ́ tà fi rọ́ bí irọ́ kúnlé òun ní ẹ tó bò tó dé tó kó síwín ọmọ àlè tí wọ́n bí sétí ọ̀sà tán bí sétí odò nínú oko tó lóun jẹ́ tòkunbọ̀ okun wo làwọn baba ńlá kú baba ẹ sọdá tí wọ́n fi gbọ́mọ àlè lérí burúkú má ṣàǹfààní ọmọ wálé tó láwọn ràn ẹni wọ́n bí tòkunbọ̀ bó àmọ́ àwọn ọ̀ríjínà tòkunbọ̀ tá a bá rí wọn náà orí ẹ burú onílara olùṣe aláyé bàjẹ́ ìbá ṣe é ṣe fọ́mọ ẹni wàá rí kó lọ mọ́kọ gidi kan wálé ọmọ ẹ kìíní ìkejì kẹta ìkẹrin kò mà sí ilé ọkọ fi rọ́bọrọ́ yìí ni ó omo yé ọmọ ọlọ́mọ bàjẹ́ àmọ́ tó bá mẹ́nu kọ́ ọmọ olórí burúkú wàá gbé ẹkún sẹ́nu ẹ̀sà wèrè ẹ̀sà idiot ẹ̀sà bastard ẹ̀sà olórí burúkú èpè tó ń jáde ilé abọ́dẹrìn tó ń jà àwọn ọ̀ràn tó ń jẹ́ o wọn ó bá rí wọn rẹgbẹ́lé ayé ṣe ni ayé ò ní bàjẹ́ ò ní at sixty one àbí sixty two dẹ̀ nìyẹn kó máa ṣerú orí burúkú tó ń ṣe ó ti jáyé àwọn ọmọ ẹ máyé kí ló dé everybody ń sá Facebook ń à ń fa àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan lè lò gba tiwọn ọlọ́run má ṣe wá lẹ́ni tó máa gba ọmọ ẹ̀ mọ́ gbà ìwọ ti lò gba àwọn ọmọ ẹ̀ mọ́ gbà selfishness greediness ti bà ẹ́ láyé jẹ́ tìẹ́ ti ta ayé ẹ̀ ti bàjẹ́ o ò rínú ran re wá bíbí ire ò sí lára ẹ̀ o ò rẹ́ni bí o ò rọ́mọ bí ìlara ni èmi nìkan ìṣòro lé ayé ẹ ó rí pé mi ò ṣe ń dẹ igbe láàárọ̀ igbe lọ́sàn igbe lọ́jọ́ alẹ́ níbi tààrà ó nísìmí ẹsà idiọtì sùwé bá olórí burúkú gidi ń gorì aláyébàjẹ́ ó pa lórí onípátàmọ̀rọ̀fíà aláìlójú tí onídọ̀tí ọ̀bùn ṣíọṣíọ ìwọ tó jẹ́ pé ọ̀bùn ní ẹ́ tán máa wẹ̀ tán máa sí tọ́ ṣé ìwọ wá wà ní role model ìwọ tó ń káwọn obìnrin mọ́ ṣe máa yaṣọ ọmọkọ wọn lára bọ́n ṣe máa gé wọn jẹ bí wọ́n ṣe máa gbé wọn wá sórí Facebook kan wá ṣẹ̀sìn ọkọ báwo lo ṣe fẹ́ ra dùdókò fọmọ títì ẹ̀ náà ṣe bó lọ́rùn rẹ gbọ́ òun kó fáwọn àbúrò àkọ́bí oníkan ń lé ọkọ ẹ̀ kan máa nà ni ojoojúmọ́ ló lọ́nà ọkọ ọmọ ẹ̀ ló ń yaṣọ wọn bó ṣe yaṣọ bàbá wọn owó tí ìyá gbọ̀n lọ́mọ máa hùn ṣe bíbí la wà lórí live chat ló ti mú bàbá ọmọ ẹ̀ ló gbégbà àti fún ló kọ kámẹ́rà sí ló faṣọ ẹ̀yà ló tó ajálẹ̀ kóun náà tó fìfọ́ ti ba títì ẹ̀ jẹ́ yes wọ́n ló kọ́kọ́ fọlé wọ́n ló fọwọ́ kékeré gbá ńlá alúbọ̀lẹ̀ náà sì fi ti ọ ṣe pólísì pólísì pólísì bó bá sunkún láàárọ̀ ẹkún ọba bó bá sunkún lọ́sàn ẹkún ọba ṣé ìran àwọn ọ̀ràn ti tiẹ̀ àtìpínlákùn ìran àwọn ọmọ ẹ̀ ṣé orí ẹrú ni wọ́n kọ ni ìwọ náà fọba kan wọn mi ṣáró ẹ ṣásí mi lójú ṣásí mi létí jẹ́ kí n rìn ìwọn tí gbogbo yín ò rírí láyé yín òun ni mo ṣá fún yín ó gbọ́n yín lẹ́sẹ̀ àyà yín jájìnìjì ní gbogbogbò Facebook pátẹ sọ pé ha nítorí èmi ò ń ṣọmọ ọ̀ràn kírun akówárá pátí ò rẹ ní bíbí tiyín ni. Bibi, bíbí rẹ̀ ń bẹ lára mi tó lè attract àwọn èèyàn gidi èmi àbíkẹ́ ni mo tún wá rí ní decision ẹni tí mo fẹ́ choose nínú wọn bí n bá kó wọn dé bọ́n ṣe jẹ́ àwọn èèyàn jàǹkan yẹn tó èmi ni màá tún jókòó èwo ló yẹ mí gangan bẹ́ẹ̀ èwo ló wọn ẹlẹ́dàá mi ṣùgbọ́n rú ẹ̀rì kì í ṣàwọn ọmọ ẹrú abilala lẹ́nu olórí burúkú pé ìpọ́nrí máa pọ́kọ́ bàbá ńlá kù ìrántí tiẹ̀ ìwọ́n ń jàjẹ́ ẹ̀rí ni ìjẹ́ ẹ̀rí ló máa gbé ìyá sixty two láyé ẹ máa bàjẹ́ sí orí Facebook títí tí ẹ máa ta tí wàá máa fi aṣọ àwọn àkísà aṣọ tí èmi tí mo jẹ́ ọmọ late forties tí mo ti lò sẹ́yìn bíi twenty years thirty years òun ni wàá ṣẹ̀mú bọ́ta lólórí burúkú ẹ̀ ni wọ́n mú lọ fi ṣaṣoge ó gbọ́dọ̀ má bú wá sí o ó gbọ́dọ̀ bú wá sí o ṣé o mọ̀ pé gbogbo àwọn olórí ẹ ló máa ń gèjè olórí burúkú máa ṣàǹfààní bó ṣe lóòótọ́ tán tó ṣé o mọ̀ pé ràn ẹ bí ẹrú bí ẹran la ṣe fokùn sí ẹ lọ́rùn ló dé ní èkó ṣé o mọ̀ pé o bẹ̀bẹ̀ lọ ni o bẹ̀bẹ̀ fowó tíkẹ́ẹ̀tì o bẹ̀bẹ̀ fowó oúnjẹ o bẹ̀bẹ̀ fowó accommodation ni o tọrọ ẹ̀ ni ìyá àbàdàn ọmọ ẹ̀ ń bẹ̀ yẹn òun ló dáṣọ ọrú ẹ last year èèyàn o kò séèyàn gidi lára ẹ olórí burúkú akówárápá kó máa búlì kó máa bá tàwọn èèyàn jẹ ìyẹn nìkan ló wà nínú ọpọlọ ẹ ayé ẹ ti bàjẹ́ wàtàṣẹ tó ń ṣe káàkiri buatache wo bó ṣe ń ba ayé àwọn ọmọ kéékèèké àwọn tó hùn káyé wọn bàjẹ́ ni o torí ọmọ bíbí rẹ̀ bó bá rò bíbí tó rí létí gidi ti jáde none of them no ma bá ẹ ṣe olórí burúkú ni ẹ o máa ń tọná wẹbí ṣàtàṣe eye service yìí ni káàkiri o lè wá sọ́dọ̀ mi wọn ní bí ẹ o le fucking wá sọ́dọ̀ mi mẹ èmi ò ń ṣẹgbẹ́ ẹ àwọn ọmọ olórí burúkú játijàti tí wọn ọ̀rẹ́ ni bí wọn yẹn èmi ò sínú ṣàwáwù wọn ṣorí pé bó ṣe ń fẹnu bà mí jẹ́ tó bẹ́ẹ̀ lèmi ń gòkè àgbà ni mò ń ṣe nǹkan mi lọ tí mi ò bójú wẹ̀yìn wẹ̀ nítorí ẹni títí tí ẹ bá ti jóná táyé ẹ ti bàjẹ́ ó máa ń wẹ́ni kúnra ni èmi ò sì sínú àwọn tó máa fi kúnra wàá wọnú ilé wàá pàkọ́ bí ẹ jáde wàá pàbí gbẹ̀yìn wàá pè tó wà láàrin wàá sọ fún wọn páwọn olórí burúkú tó kó jọ yín ò tí ì pè wàá fàkọ́ bí ẹkùn wàá fàbí gbẹ̀yìn ẹkùn èyí tó wà láàrin wàá fi gbogbo wọn kún ìwọ ló ń tọrọ bára ìwọ ládàgbà jẹ́ ọ̀dà òfin ìwọ ni irun ẹ fẹ́ wọn ló gbà èmi àbíkẹ́ ò sínú yín nítorí ẹ̀ lè ṣe fẹ́ lo setup tí ó sì ní wọ́ọ̀kì ń bá yín gbogbo tí mo ní láyé ni màá bá fi bá yín pò ó. mi ń kọjá yèmí when I tell you I know my onions I certainly do girl. ìwọ ló rẹ ni bí ẹ ẹsà wèrè ẹsà gàmbó lórí burúkú ọba àwọn alákìsà olóṣì oníjomijoke lẹ́sẹ̀ onídọ̀tí ìwọ tó gbogbo gbèsè ayé ẹ báyìí kò sí kankan nú ẹ téèyàn lè fi ọlá ẹ tọrọ lọ́wọ́ Ọlọ́run àbí ká ti ẹyà lò ṣe bẹmí lọgá rẹ mi mò ń kọ ó sì tí ìmọ̀ọ́ṣẹ́ náà olóṣì lórí burúkú àwọn bàtà panda tó ń dà lẹ́nu ní fapolo tẹ́nìkìníyàn kò lè rún àbáwọn àgbélẹ̀rọ Italy tó lọ gbé yẹn olóṣì àìnítìjú ni pẹ̀lú gbogbo panda játijáti rádaràda tó tó sọ́wọ́. So lọ upgrade jù bẹ́ẹ̀ lọ ní ìráyè ẹ̀sà wèrè hmm? gbogbo èyí tó o ṣe léṣì lọ́dún mẹ́jọ ọdún mẹ́sàn-án sẹ́yìn ara lèmi àbíkẹ́ fi ń sùn wà láì ipa hmm? tí ẹ ń pò ṣe ipa tí ẹ ń pò ṣe lásán lásán ipa tí ẹ ń pò ṣe ẹ ìyẹn ò pé kó ṣe má sanra wà láìta láì ara lèmi Àbíkẹ́ báyìí ni mo fi ń bùdọ̀ bí n bá wà nínú bíbá yìí bí n bá lè lẹ́nì láti gbọ́ kí n ṣe bí aláìgbọ̀dẹ̀ náà jẹ́ pé bóyá mo ṣe dé ni bí n ṣe sọ fún ẹ pé GCFR ni mí nínú fracasi mi ò ń ṣọmọ òrùbó I fight injustice of course injustice will turn around to fight me tó bá yá do you understand? ẹ máa fẹ́ bò mí náà ẹ̀yin lẹ ń ṣèbàjẹ́ ẹ̀yin lẹ ń ṣorí burúkú ẹ̀yin ní gbogbo àwọn àwùjọ yín ló jẹ́ pé àwọn ọmọkọ́mọ ọmọ òfò tẹ́ẹ̀rẹ́ yàn bí yín lẹ yín jọ of course you have to hate on me you have to make malicious report ẹ ṣàwèrè nǹkan táwọn ọ̀run ẹ ò ṣe rí lèmi àbíkẹ́ wá ṣá lójú ẹ ah, ó láti bú mi o ó láti ká ẹ lára burúkú burúkú ó láti ká ẹ lára ó rí bó ṣe ń sanwó kiri ni tó ń wẹ́ni tó máa máa kì ẹ́ olórí burúkú ní ẹ kò sọ ọmọ kankan àbẹ́ ẹnì kankan tó máa rí ìyá gidi bí tó máa ní ẹbí rere tí wọ́n máa nọwọ́ sí wọ bí ìyá irú ẹ̀ ló bí àwọn ọmọ tó ń pè ẹ́ mọ́mì mọ́mì kárí bàbá wo àwọn ìyá wọn náà àwọn ìyá wo ní bipolar aláwòkù alárùn wèrè alárùn ọpọlọ àwọn ọmọ kò níran àwọn ọmọ kò lẹ́bí àwọn ìyá òfò táyé wọn ti ta títí wọn ti ta o àwọn náà ń perú ẹ o àwọn ọmọ wọn náà ń perú ẹ ní o máa gbọ́ nǹkan tí zazu sọ fún ẹ wo bí mo ṣe kéré yìí orí zazuko wá bú mi orí mi kí n kọjá àyè mi o ti rá ọmọ kéékèèké yàtọ̀ sẹ́yìn ọmọ lórí burúkú tọ́lọ́m ti àlákà tán wà lórí facebook tán wà lákàtà ẹ̀ o ti gbọ́ káwọn kọ́kọ́ dédé wá láti takó wá wọnú sí mi lára kò ṣẹlẹ̀ rí ṣó ti gbọ́ rí àmọ́ ìwọ àfòmọ́ alábùkù ẹni ọlọ́run ti bá tiẹ̀ jẹ́ òun ni ẹ̀ sáwèrè bó ṣe ń kábùkù nílà oòrùn ìsà oòrùn gúúsù àríwá bẹ́ẹ̀ ló ṣe ń tẹ́ lẹ̀sìn ṣe ń wọlé tó ó sínú obìnrin gidi ìwọ tó ń kán èrò lọ́nà ọkọ ọmọ ẹ mọ́lé ìwọ tó fáṣọ bàbá àwọn ọmọ ẹ̀yà lójú títí tó fọ́ fóònù débi pé ó bẹ̀rẹ̀ sí ní lù ẹ́ bí bàrà live chat ó ti fi wọn irú ìyá tó bí ẹ ọmọ ọ̀ràn kíran játijàti tí ò léèyàn bí ọmọ kò léèyàn òun ní ẹ ṣàwèrè I can never be your victim ó mọ̀ pé wàá collect tí n bá ráyè over collect ẹlẹ́sìn ni ẹ̀ o ò réyàn bí ẹ ò rọ́mọ gbogbo ètò fi ń ṣe falafolo flaunt ọmọ tó bí àkọ́bí ẹ̀ síta jẹ́ ká wà achievement ẹ̀ mo máa ń rẹ́rìn tó bá bẹ̀rẹ̀ achievement àwọn èèyàn kí ló ṣe tàkọ́bí ẹ̀ tí ò ṣe gbé síta gbogbo ọmọ tó gbógun tì ní orí social media bó ṣe ń bú wọn tó kí ló dé tí ò gbé títí àkọ́bí títí ẹ̀ gangan kó o gbé bọ́ta ka tó wọ̀n ẹni máa búyàn ṣe bínú ilé lòun náà máa kọ́kọ́ wò gbé títà kọ́bí ẹ̀ síta tèmi tàkọ́bí ẹ̀ òkú kí n ṣẹgbẹ́ iye nǹkan tí mo gbà lọ́wọ́ àkọ́bí ẹ̀ ṣáìsì ẹnìwọ náà gbà lọ́wọ́ mi o èpè sixty four bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú má ṣàǹfààní yóò fò aláyébàjẹ́ olè onílara onílara onímọ̀tara ẹni nìkan olórí burúkú mi màá tán máa ń pè lákùkọ gàgàrà àkùkọ gàgàrà níwájú àwọn tani níwájú àwọn ọmọ kò níran ló ti do èèyàn ọmọ àlè játijàti olórí burúkú akówárápá má ṣàǹfààní ẹ̀dá tí wọ́n tí wọ́n lẹ́kọ̀ọ́ pa òun ni ẹni wájú èmi àbíkẹ́ bíntín ni ẹ́ ìwọ náà mọ̀ tòkunbọ̀ pé ìwọ ló bíntín jù èmi mo mọ́kùn ẹ̀ lè àbí wo lórí burúkú má ṣàǹfààní tó nǹkan níjọ́ síkọ̀rì wọ́n tún gbé àbíkẹ́ dìde sí mi wọ́ tún gbé àbíkẹ́ dìde sí mi àbí wọ́kọ́ tó ń pariwo police help eh, me hmm. àbíkẹ́ yẹn gábàáyé kí ní call your life àbí wọ̀nyí kọ́ ò ní ṣoríire wọ́n máa pẹ́ pa ẹni wàá ṣí ẹ̀ sí yẹn tó máa fi jáde tó máa kan lẹ́nu ẹ̀ tó máa jáde ó máa ṣẹ̀ sí yẹn ni I cannot be on the same kidney with you ṣoríire eléyìí torí ìjọ́ wo ló ti rí rẹ ọdún wo ti rí I ain't got your time ó rí pé mo ṣe ẹlẹ̀ mo ní tó bá fẹ́ bú ọba máa bú wọn lọ bó o bá fẹ́ anybody ó rí pé mo dá sí ẹ mọ́ tó ní pé olórí burúkú má ṣàǹfààní tí ò ṣe jókòó tì ní ẹ́ bó bá yá wọn lọ́ba alágbà wọn àforíkorí bọ́n sì foríkorí kò kí n ṣe mí ìgbé sórí tèmi mọ́ mo ti sọ yẹn fún ẹ láti last year bọ́ káyé lè mọ̀ pé kò ń ṣe lọ́ba lọ́ba nìkan ló ń ṣe ẹ́ ìjà ìlara andrew wọn ò ṣe wí jalára ò tán bọ̀rọ̀ ẹrú mark zuckerberg ni wọ̀ ò ní nǹkan kan tó ń ṣe lórí ibẹ̀ yẹn òun tán àwọn èèyàn èmi ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ má lọ rò pé bóyá lè ní mo jókòó tí nìkan o no torí èmi ò lè wá sunkún bí àyàn o kọjá ọ̀la mi lè da kí gbogbo ẹ lè pé torí mi ò fẹ́ di bùkátà mi ò fẹ́ di bùkátà sọ́run olówó mi fẹ́ kán máa wò mí kí n máa nawọ́ sí nǹkan tí kò ń ṣẹ̀tọ́ mi lọ́wọ́ olówó èmi yá tètè tẹpá tèmi mo sì ń tẹ́bẹ́ẹ̀dì mi dáadáa nítorí ọjọ́ alẹ́ kí n má ba dára dé èèyàn mi ò ṣorí olórí burúkú bíi títí ẹ̀ ìgbà táwọn ẹgbẹ́ ṣíwọ́ṣẹ́ tí wọ́n fẹ̀yìntì fẹ́ máa jẹun ọmọ lólórí burúkú ẹ̀ ló mú lórí social media faka fiki, faka wàá jáde láàárọ̀ wàá bá tèèyàn jẹ ẹsà wèrè nítorí monetization wàá jáde lọ́sàn wàá purọ́ wàá ráràbù nítorí monetization ọwọ́ Mark Zuckerberg bí wọ́n bá flag ẹ lásán wàá jẹ gbèsè wọ́n ti gba mọ́tò oúnjẹ ẹ lórí live chat rí torí òòrówó san car is not an achievement it is also not an asset this I have told you many times often gbèsè ni mọ́tò aya purchase gbèsè ni kò ń ṣe kan tí yàn fi ń pò class ṣọyẹ yín no necessity òun ni mọ́tò kò yẹ awakọ̀ òwò bíi luxury no kì í luxury lọ́dọ̀ tàwa yìí o àwọn nǹkan mi wà tí mo lè pè ní luxury kò ń ṣerú mọ́tò wọ́n jẹ gbèsè mọ́tò wọ́n gba mọ́tò oúnjẹ ẹ̀nà tó kún bọ̀ ó yáwó tọrọ owó lọ́wọ́ ẹni tèmi mú wá sọ́dọ̀ ẹ̀ tó wọn tró mi <laughs> torí kò ń ṣọ̀rẹ́ mi mọ́ ó tọrọ owó ó yá six hundred thousand ó jẹ gbèsè ó ń gbáwọn èèyàn ó gbọ́wọ́ lọ́wọ́ àìmọye èèyàn oníkan wá lọ ra lé olórí burúkú sí isis zone ní turkey aṣọ aláṣọ òun lọ̀gá ń dàbúrà olórí burúkú má ṣàǹfààní òun ló ṣe rí nǹkan gidi kan tó lè náwó sí. Si bọ́mọ ẹ ṣe ń ṣe mẹkáníkà ṣùmẹ́kà lẹ́nìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹnjìníárìn ní ẹ̀dírẹ́sà lọ́la ìwọ yìí nìkan ni a sì rí wọn lójú báyìí kó lọ ká wọn mọ́nú ọ́fíìsì òun kó fi pòsíṣàn àbí ká lé gúgú rẹ̀ ká bá wọn bẹ̀ aláyé bàjẹ́ òtijọ́ tán tiẹ̀ ti bàjẹ́ gbogbo fún wọn irọ́ ti kó lọ irọ́ ti palẹ̀ mọ́ gbogbo àlámọ̀ ní ẹ ti fún tẹ̀dọ́ ẹ irọ́ ti gbé lọ kí ló wà lẹ́nu ẹ tó fẹ́ So? ṣé bí wọ́n lórí ìyàwó ọba tó ń de jòǹjọ́ sí ìwọ lórí mi tẹ́tí jọ ń fà àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe rí tọba lórí táwọn ìyàwó ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé onírò òpùrọ̀ tún lọ́ta láyé bàjẹ́ títí tiẹ̀ ti ta ní òun lólórí burúkú ẹ̀ sáwèrè gbogbo àìsàn ló ń bá ẹ jà ìfítà mi ò lo fítà kankan ó lè ṣí ara ẹ gbogbo ara ẹ ti jẹ ó ti jẹrà nǹkan tó ń bẹ pò àtinú fún àtẹ̀dù ẹ ló ti ń ṣẹlẹ̀ ó lè bọ́ta sọ Hmm? olúgbindígbindì tó dì sí ẹ láàrin itan ṣe bó orí bó ṣe ń ṣẹ̀sì tó ń fàárọ̀ sí òbò tó ń fọ̀sán sí òbò sọ fún gbogbo àwọn ìyá olórí burúkú tí wọ́n ń pè ẹ́ ní fáǹsì àwọn ìyá ṣájẹ́ ṣó ń ṣe òbò lórí kínní bó bá ń ṣe bóyá ó ń ṣe nínú ilé gbogbo àwọn tó kó lọ́rẹ̀ nínú Nollywood ṣàrírú ẹ̀sìn tí wọ́n ṣe Tòkunbọ̀ ọmọ abọ́dẹ ni olórí burúkú ẹ̀sà wèrè ṣé wọ́n ṣe irú ẹ̀sìn tó gbélé ayé ẹ wá ṣe ṣó yẹ kó polówó bẹ́ẹ̀ dé ni irọ́ o ó yẹ kó gbé síbẹ̀ kó ní ọjọ́rò ọjọ́ ẹ̀sìn tún ti dé renewal ọ̀fẹ́ lẹ́yàdé ẹ̀ torí kì í ṣọjọ́ orí tó bá rántí iye nọ́mbà yẹn wàá rìdíùsì gbogbo orí burúkú játijàti wọ́n ran wọn ran tó máa ń ṣe bí onígbóná bí oní kí náà máa ń pè kíní òun náà high fever ṣe ló ń ṣe bí ẹni tó ní high fever tí gbóná bá ti wo orí ẹ̀ báyìí bó bá ṣe ń ràbí kẹ́ńkàdùn náà wàá máa rí nkútù wẹ̀ǹjì èmi ni mo lò ẹ́ Emi ni bó ṣe rò pé Emi ló wá àtàkì èmi lèmi lù ẹ mi o sínú ilé gbọdọ gbọ́dọ̀ gbádùn ò gbọ́dọ̀ nísinmi Àbíkẹ́ ẹ gbígbó ajá yín ò sì pé kájọ ó kú ẹ kíkàn ẹ kọ̀ máa ṣe lásán náà ni kò sí nǹkan kan tẹ́ ṣe fàbíkẹ́ o ti sàsọ́tún o gbé lọ lọ́tún lọ́sì gbogbo ibi tó ti lọ ṣoògùn tó ní kó gbé òkìkí àbíkẹ́ kó gbé fún ẹ gbogbo bẹ̀ làṣírí ẹ ti tú akọ̀dá sì làwa yìí ẹni tó rí bá dá orí ti dá ẹ ná ẹni tó rí bá ti dá o orí ti dá ẹ ná ẹ jọ̀wọ́ ẹyẹ lépa kádàrá bí nǹkan lépa lásán aṣọ ẹ̀ àfàyà. Was? orí ló dá mi orí ló yàn mí síbi tí ń wà yẹn kò yẹ wà confuse gbogbo ẹ̀ ń ṣiyẹ́ bí O, ó náwó kò kò tóbi tó iye tó rò pé ó máa tó ó tún fà á náà síbẹ̀ kò kó nǹkan tó rò pé ó máa kó wá wọlé fún ẹ lára àbíkẹ́ pẹ̀lú ẹ títí ẹ mo sọ̀rọ̀ fún ẹ tàgbé òṣì àbíkẹ́ ò sínú sẹ́ẹ̀tì yín mo lọ́lọ́tọ̀ sọ pé tòun ọ̀tọ̀ mo dárìn ní ọ̀tọ̀ lórin láàrin gbogbo yín pátá ẹ gbọ́dọ̀ rí mi kẹ́ kórìíra mi tó bá ní lórí Facebook ta lè yàn kan tó ní ninety five percent enemy ní èrò pé ó máa nawọ́ sẹ́lòmí dèmi àbíkẹ́ lọ tó bá ní ta ló tún ní ninety nine percent lover àbíkẹ́ náà sì nítorí pé lára ẹ̀yin olórí burúkú enemy yẹn mo rí pé fans nìyí admirers in disguise bẹ́ẹ̀ ni o mi ní pé yín lover admirers ati fans ṣóyè yín èmi ni mentor yàrá ìyá ìpínlákù ìjà ẹ Tókunbọ̀ èmi kíkọ bá wọn wà kísà ni àwọn ọ̀nà babaláku bàbá ẹ ni wọ́n fà kísà ló gbà àwọn O ìjà ẹ ọmọ akọwarapa fóyèkẹ àwọn ni wọ́n ń wọrú játijàti tí wọ́n wọ̀ láṣọ yẹn ó lè wọnú ilé kòkòrò ẹ̀ṣọ́ tí mo ní èmi ò wọ ṣàwòrò dẹ o tí wọ́n fi ṣe ìgbà ìyálóde Ìbàdàn ni seventeen oh oh àwọn kọ́ lèmi ń wọ bàbá ti rí pátẹ́gùn ti fẹ́ si a sì tún ṣe kí ni a tún lọ gbé tìgbà ló dé gbà tó dé lo nígbà wa ń lò àwọn òfin tàná ló èní olórí burúkú àwọn nǹkan tíya àwọn kúpà onípàǹdà àwọn irinṣẹ́ owóde tí wọ́n ṣẹ́kù fún ẹnu ìdílé yín lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ tí wọ́n fomi góòlù fọ̀ àwọn nìwọ fi ń lògbà o gbogbo ìbàjẹ́ tó rà fáwọn èèyàn láàárọ̀ lọ́sàn lálẹ́ tó kún bọ̀ àárín nǹkan kan tó dáa fún ẹ o ò jéèyàn o ò jára ayé o ò jérò ọ̀run ariwo yìí náà ni ariwo láàárọ̀ lọ́sàn kò dẹ̀ sẹ́ni tí ò ti mọ̀ pé lórí burúkú firọ́ gbélé ayé firọ́ ra yìí ìrọ́kúnlé abímọ́rọ́ òun nìyẹn aláyébàjẹ́ abímọ́rọ́ títí ẹ ti ta òun ní ẹ̀sà wèrè ó lọ ṣe máa fi mí sí kàtẹ́górí ẹ̀ orí ẹ̀ burú ó ya wèrè ni ó lè fi mí sí kàtẹ́górí èmi ò sí inú sẹ́ẹ̀tì yín o ó gbọ́ mi pọ́n ni mo wá lu ọkọ rí ìwọ ẹ̀wọ̀n sẹ́ẹ̀tì yín lẹ̀ ń lu ọkọ lẹ̀ ń ba yí ọkùnrin jẹ́ lẹ̀ ń ràràbù fún wọn kìí ṣe pákùnrin òun ṣàwa náà o a máa wo sínú kílíkì yín tẹ́yẹ́ pé orí social media ẹnu wá tó ọkùnrin bú mi máa sì bú máa fẹ́ bú pa nínú ilé ibi tá a bá ti búra wa síbẹ̀ ìṣẹ́ ń di ẹ̀ mi ò ṣe media mess àmọ́ gbogbo àwọn ọmọ olórí burúkú tí wọ́n ń kó jọ àwọn ọmọ tán wá wá ba ayé èèyàn jẹ àbí kò rẹ́ni tó wá parọ́ mọ́yàn kan wá ba tèèyàn jẹ kí ló ṣe tó ń sọ̀rọ̀ wá sí tó rò pé màá lọ dá sí mi ò lè dá sí o rántí pé ara àwọn tó ṣe olóore tó ti igi bojú olóore ẹ̀ nìyẹn tó gba àwa tọ́lọ́n bá sì ti dá lákàndá báyìí ẹni tọ́lọ́n bá ti sàmì aburú sí lára títí tí ẹ ti bàjẹ́ tí a bá ti sọ pé àfẹ́ káyè gba ọlọ́run ká lọ máa ràn yín lọ́wọ́ bó ṣe máa ń rí fún wa rè kò nítumọ̀ it's just tribulation hmm? tribulations lásán ni challenges storm tó máa wá báyìí tátú sẹ́tù bẹ́ẹ̀ ni àmọ́ kí náà mo lórí burúkú ẹ̀ fún ìyá ǹdí ìbàjẹ́ alọ́kó lòun kígbe olè onílara má tẹ́gbẹ́ wèrè àbímọ máa yan àbímọ máa yè gbogbo àwọn ẹgbẹ́ pátá náà ń kó àwọn ọmọ ọmọ àárí ẹ gbogbo látijọ́ tó ti ń ṣorí burúkú yìí àárí ẹ níbi tọ́mọ ẹ ti bí kòkó lẹ́nu ìgbà tó wà lórí Facebook wọ́n dú ọmọ ẹ o ó lóyún o oyún oṣù márùn-ún ikùn ẹ̀ báyìí ìyànà ó lọ yọ fún nítorí kó má bàa ṣe òmùgọ̀ sí wọn pé kò sí ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ Tina ojú wa ló ṣe bí èyí tó bí fún Congo láàsì àbí ṣó lọ́ṣọ̀mùgọ̀ ó lè ṣe é nígbà tó máa wà lórí social media two four seven tó máa máa bá tàwọn èèyàn jẹ́ tó máa máa parọ́ òpùrọ́ tún rọ́tà aláyé bàjẹ́ ó máa wà ń bẹ̀ ó máa parọ́ mọ́ba ó máa parọ́ mọ́jòyè ó máa parọ́ máwọn òṣèlú wò máa búlì wà blackmail ọba wà blackmail gbogbo òlu ìyẹn ti mú ẹbí sí ò lè rí ò lè ò lè wúlò ìgbà tó mọ́mọ́ ẹ lọ sáró tó ya wèrè tán só mọ́lẹ̀ ìdúró wo ló dúró fáwọn ọmọ ọmọ ẹ ó bí sí jù ó wà lórí social media níbi tó ti ń ba yá àwọn èèyàn jẹ sáwèrè ó dúró fún nígbà tó ọmọ ẹ go through mental issue tó yẹ kó lọ kó lọ fún ní support moral support tí òbí olórí burúkú ẹ wà níbí báyìí ikọ̀ fèé fẹ́ pa ọmọ ẹ ń bẹ̀ yẹn wọ́n ń gbé káàkiri ó ríran di ẹ wò ìwọ ló máa jókòó látàárọ̀ wà bú ọba bu bú wà sí àyìndé ó ní láti bú wọn ó dẹ̀ ní láti bú mi mọ́ wọn o ṣe rántí pé gbogbo rọ́ tó pamọ́ wọn ń jọ́ sí èmi ni mo gbé evidence wà tí mo wá dìbọ́ǹkì gbogbo rọ́ hmm. irọ́ dùgbà ọmọ fọ́yèké ọmọ jèmi èmi mo wá dìbọn nkí ẹ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ mo tú ẹ fọ́ gidi gan mo sọ fún ẹ pé wàá ṣe ẹ̀sìn wàá ṣe ẹlẹ́yà lórí kan ni wàhálà ò ṣẹ̀sìn ṣẹlẹ́yà bẹ́ẹ̀ ni n wí fún ọkùnrin tó ṣe mo ní ọ̀nà tó ń gbé gbà yìí mo ní kò lè ó lè lásìnú bísínẹ́sì torí àwa máa máa gbé wá hmm. with stamped evidence ni mo fi bẹ́ẹ̀ kó òótọ́ gbogbo rọ́ tó pa máwọn èèyàn ó láti kẹ́ ẹ lára ṣó mọ̀ pé ó ti ń ṣe tipẹ́ tó ń tú rọ́tà tó ń rọ́ sínú kèrègbè bí ẹmu ẹ́ táwọn wèrè títí ẹ náà ń bẹ́ẹ̀ rà eh, bọ́ọ̀ náà tẹ̀ ṣe mọ́ nkọrin eh. ah, olórin bàbá mi kan náà rẹ̀ èké ń bẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnrọ́ bẹ́ẹ̀kì ẹ bá ti bẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ irọ́ yín àti mọ́ parọ́ fúnra ara yín èmi mo wá tó láti hate mi o so gbogbo orí burúkú tán ló fún ọ̀gá ẹ̀ jẹ́ lánàá èmi lọ̀gá rẹ̀ ní èso ọmọ rẹ o ọ̀gá ẹ̀ gidi ní gbogbo ọ̀nà ni o àwọn bàbá àwọn náà gbọ́ lọ́wọ́ mi o náà ni kí n fi ọ́lẹ̀ kìí ṣe pé àlè continue but ọmọ èmi ń check ọjọ́ orí mi every time ni mò ń wago ta ló fẹ́ bẹ́ẹ̀ wà ní orí burúkú yìí olórí burúkú ọmọ kó wárápá ẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀ ó fẹ́ dá wà nù pọ̀tọ̀pọ̀tọ̀ likewise àwọn ọmọ tó rèsì náà gbogbo àwọn tó recruit jọ against Àbíkẹ́ lórí social media pọ̀tọ̀pọ̀tọ̀ nílé yín ẹ̀yin ara yín lẹ lè jọ gbé bẹ́ẹ̀ ojoojúmọ́ tí má kọ̀ ti fún ẹ̀jẹ̀ dá má kọ̀ tún wo time pé náà wẹ́ẹ̀ I gotta go àwọn ọmọ tèmi ti dàgbà hmm. mo sì bẹ̀rù wọn mo fún wọn ọ̀wọ̀ fún wọn wọn gbọ́dọ̀ rí mi bí báyìí o wọn yà sáré sọ díẹ̀ máa yáyà dànù pọ́ àmọ́ olórí burúkú títí ẹ̀ ò níran ò rọ́mọ bíi nǹkan rere kan kò jábọ́ lára ẹ̀ tó kún bọ̀ ejò ẹ̀ṣẹ̀bẹ náà ló bílẹ̀ o ti bá yé àwọn ọmọ ẹ̀jẹ̀ gbogbo wọn tán ní mental kìíní tán dìú pẹ̀lú ìwọ ló kọ̀ sí ẹ̀ because she cannot be going from one victim to the other kó máa defame character wọn àwọn olórí burúkú ọmọ wo ló rò pé wọ́n ń tẹ̀lé ẹ̀ àwọn wo ni fáǹsì ẹ̀ ní kọ́ fún ẹlẹ́fídẹ́ǹsì ibi táwọn ìyá tó bí wọ́n ti ṣí òbò yàmàkà ní orí social media bí wọ́n ṣe ń ṣe gbogbo ìwọ ibi tó ti mú pátá tó fa wọ àárín díẹ̀ tí gbogbo ẹran ẹgbẹgbẹ báyìí tí gbogbo ẹ jáde tó ṣùgbù sọ fún àwọn yẹn náà pé kán fún ẹ níbi táwọn ìyá tó bí wọ́n ti ń ṣerú ẹlẹ́yà ayérayé ẹ̀sìn ìgbàlódé tó ń ṣe yìí wèrè dùn wò kò ṣe bí lọ́mọ kò dẹ̀ ṣe nílẹ̀ bí bí wèrè ẹ bá ti ń ṣe ẹ̀sìn láàrin ọjà bó bá rérò tó ń wò ẹ̀ ohun ojú òrírí tó ń ni wọ́n láti dúró wo wèrè aláwòkú ẹ̀ esa wèrè ẹ̀sà idiot tó kún bá bófòrìn abárọ́rìn wọ́n láti dúró kan worú orí burúkú tí kò ní ẹgbẹ́ tí ó dá lára tó rò pé ó fi ń pidán àwọn wo wèrè ni wọ́n tiẹ̀ tún máa ń pàtẹ́wọ́ fún ẹ ẹ ẹ irújọ́ tó ṣí òbu ẹ̀tàn yẹn tó bọ́ pátánì ara ẹ̀ yẹn irújọ́ yẹn ẹ ẹ ẹ màmí gó màmí gó màmí gó wà ohun tó máa ń kọ fúnra ẹ nìyẹn so bó ṣe ń ya láti iwájú tó ń ya nẹ́ẹ̀tì ló mọ ọkọ ti furọ̀ sí wọn lórí ẹ̀ á máa wú ohun tó máa ń kọ fún wèrè nìyẹn wèrè dùn wò kò ṣe bí lọ́mọ wọ́n rí gbogbo orí burúkú má eh, eh, òfò ìranù ẹ̀sìn tó ń ṣe àmọ́ kí náà fẹ́ẹ́ ṣe sí ogun ọ̀ràn wèrí ara ẹ̀ ó ti ṣe àwọn tó láyé ó ti ṣe àwọn àgbàlagbà tí ẹ ti ta ayé ẹ ti bàjẹ́ tó kún Abọ́dẹrìn ó gbọ́dọ̀ má pariwo Àbíkẹ́ mo rí ẹ tó lọ gbé mi àtọba sórí thirty kìíní kan mílíọ̀nù blọọgì tó máa sin gbogbo ràn ẹ sí mo yá rẹ́rìn pó lórí burúkú blọọgì tí ò gba wèrè là blọọgì tí ò gbé ọmọ ẹ síbẹ̀ ńgbà tó kọ́kú mọ lórí pọ́n tó ṣánkú Log it lọ log tí because when you come out you mock others o rántí títí ẹ pé ẹni máa bú ni o wòran díẹ̀ ni ṣé ẹ̀rí ọkàn kì í ṣe ẹni if at the end of the day o tiẹ̀ lè log gbé mi síbẹ̀ fáwọn kan sọ pé ìyá ìyá yín ṣẹ̀wọ̀n àwọn ọmọ yín àwọn ọ̀ràn yín ṣẹ̀wọ̀n o rántí ijọ́ tó lọ wèlí ẹ̀ náà ni tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jọ búra yín náà rè áńgẹ́rì lèmi jẹ́ ṣéfíọ̀ hmm, èmi wà gbà lọ́wọ́ ẹni ẹ ìbá ṣe pé mo mọ̀ náà mi ìbá jẹ́ kó yan jẹ láàyè bẹ́ẹ̀ ni bọ̀ síbẹ̀ náà ìyẹn ò ní kẹ́ ẹ má mọ̀ gà lọ́gà jẹ́ ń wí skáfù mi dáadáa hmm. jẹ́ ń wí skáfù àwọn sẹ́rí kí n gómọ̀ ó ti ẹ̀ tíráyè eléyìí olórí burúkú olùṣe ó pa lórí gbogbo ọpọlọ ẹ tí ó ti jó bà kò lè gbé nǹkan gidi ró gbogbo ohun tó bá rí lára àbíkẹ́ bíi títí ẹ ni bíi kó jágbà kó ó lè. Ọbásan tó lọ ṣe alókòwò òun kóhun joyè olórí burúkú kí ló fa gbogbo ogun tó gbé táwọn bàbá oní bàbá ó lọ tọrọ oyè ni ó fẹ́ jẹ yèyé ń di bàjẹ́ yèyé má fetí gbọ́re má fojú rírí ọ̀fẹ́ Facebook of Yorùbá land bó sì kàn gbé fún ẹlẹ́ Yorùbá ohun tó fa gbogbo ẹkún tó ń sun pọ́nrẹ́ èmi kàn mo bá tiẹ̀ jẹ́ hmm? èmi kàn mo bá tiẹ̀ jẹ́ ó ṣe wá gbé mi síbẹ̀ ó ń láti gbé mi síbẹ̀ ìwọ tó lè gbọ́mọ mi síbẹ̀ minor tó ní àwọn ọmọ títí ẹ wọ́n fu rape wọ́n fipá báyàn lò láì ṣe ọmọ tèmi ṣé mo jọ ẹ ni mi ò jọ ẹ mi lè dá padà fún torí nobody ni ẹ nínú ayé mo ti wo àwùjọ àwọn tó ní ilé ayé lọ rà mi ò rí ẹ ń bẹ Tókunbọ̀ kò sí àga ẹ ń bẹ kódà wọn ò fún ẹ ní kíná ti ń pè àpótí kó kàn fi jókòó sí kọ́rídọ̀ àwọn olólóríire mi ìbá ẹ̀ ń bẹ̀ mo ṣe rí pé ò fit fún mi láti máa bájà every time ayé ẹ̀ ti bàjẹ́ tiẹ̀ ti ta ó lè bú mi ọmọ dára ọdẹ kéésì ọmọ dára ọdẹ jọ six foot àtó bad bẹ́ẹ̀ ni tẹ̀wọ̀n dé nìwọ̀ gbogbo ẹ̀wọ̀n ló ti ṣe ó ṣe ẹ̀wọ̀n London ẹnu ara ẹ̀ ló fi sọ pé àwọn olè thirty six kìíní kan kìnìún oníwọ̀ nìyá àsàlẹ̀ wọn ó lè ọmọ jágbà ní ẹ̀ alọ́kọ́ lòún kígbe o lè fara ẹwẹ́ mi èmi ki í le mi ò jẹyàn lówó torí ẹ tí mo ṣe mo analyse ẹ fún yín pé ṣe mọ nǹkan tó ń pèlè lẹ́wọ̀n tẹ́ ń jubi létí ń pa ìyá yín yẹn ẹni tó commit tí wọ́n establish evidence yẹn pé ó commit tí wọ́n sì jù sẹ́wọ̀n òun náà máa ń pè bẹ́ẹ̀ kò ń ṣẹ́ni tẹ́ rò pé ẹ lè set up ẹ lè rope nígbà tẹ́ ṣe gbogbo orí burúkú tẹ́ ṣe lójú gbogbo ayé tí mo maintain kù ṣe mọ̀ pé tẹ́ni tó ń parọ́ fún yóò bá mọ̀ ẹni tó ń parọ́ fún àṣàmù àwọn tó sì ń gbọ́nà àṣekè ni wọ́n á mọ̀ pé onírọ́ ni bí wọ́n tó ń parọ́ fún yóò bá mọ ẹni tó ń parọ́ fún àmọ̀ èèyàn mẹ́ta kì í pàdánù rọ́ ẹ́ so mo jẹ́ kó yẹ pé ó yàtọ̀ sí wọ́n tó ń búlì wọ́n establish gbogbo orí burúkú tó ń ṣe not because I come out láti confront yín I confront you it's a problem for all of you when you come out to tell your lies and I come out to debunk it Of course, it must be a problem for you. You have to report to me. I fight injustice. If justice has to turn around to fight me someday, whether I like it or not, that is what they call a leader. But síbẹ̀, máa gbẹ̀yìn, máa gbẹ̀yìn o, máa gbẹ̀yìn, máa gbẹ̀yìn, èmi ni wọ́n rẹ̀yìn ẹ̀ tó kún bọ̀ o, máa gbẹ̀yìn, máa gbẹ̀yìn, èmi ni wọ́n rẹ̀yìn àwọn ẹ̀mọ̀gbẹ́ rẹ̀, máa gbẹ̀yìn, ni máa rẹ̀yìn gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, orí yín burú ẹ ti ya wèrè ìmọ̀ padà wá bá ọ lọ́wọ́ aago tí ní notify yẹ confirmed wà á jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan olórí burúkú ni o fẹ́ boost ògo ẹni kò kú nǹkan kan fún ẹ mọ́ Tókunbọ̀ o lè jámọ́ nǹkan lé ayé o jámọ́ nǹkan kan náà bí Facebook bá pa monetization lé ní èmi Àbíkẹ́ gọ́gọ́ lọ̀gá gbogbo yín mi ò gbà rí mi ò jẹ́ Mark Zuckerberg ní kọ́bọ̀ Mark Zuckerberg doesn't pay my bills you all live on social media as is slaves, is stars. Tó back pa kíní yẹn lẹ́ni to ní òun shut down Facebook app, ayé gbogbo yín bàjẹ́. Tí TikTok ba shut down, ayé ọ̀pọ̀lọpọ̀ yín ta. Emi ò wá monetize, mi o. kí wọ́n má kí wọ́n tún monetize mi. Emi Àbíkẹ́ kò ní burú fún mi títí kó wá jẹ́ mo máa choose. Nítorí pé mo fẹ́ gbowó kò ní jẹ́ pé ìbàjẹ́ bá yé èèyàn jẹ́ nítorí pé wọ́n fẹ́ fún mi monetization ìwọ gangan lálárùn ọpọlọ ó mọdún tó ti ń bú mi kò yẹ kí n máa dán kò yẹ kí n máa wọ góòlù kò yẹ kí n máa fi nǹkan gidi lò gbà á kúrò nù bísínẹ́sì rí ìwọ ló lè ìwọ ló lọ gbá àwọn èèyàn ní tọ́kì ìwọ ló gbé ní tọ́kì ìwọ ló gbowó lọ́wọ́ gbogbo àwọn èèyàn lu òyìnbó lórí burúkú àwọn bíi mẹ́fà ló ló fẹ́ bá wọn lọ ra lé sí war zone ISIS zone ló scam gbogbo wọn ló gbé owó sá lọ ló wá ń sunkún náà wá di pé wọ́n ń dá bárà fún ẹ mọ́mí èmi náà ti sẹ́ni fifty hundred dollar ah! eh, kí lorúkọ bọ́ ìyẹn tó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún emotional blackmail tó bẹ̀rẹ̀ sí ní dáwó fún owó onírú owó oníyọ̀ I'm not your victim I can never be your victim táyè bá gbà mí tí ò bá ṣe páwọn tí mo ní hmm? tí wọ́n jẹ́èyàn tán jọ mí lójú màá flatten ìyá láyà ẹ̀ màá lò ẹ̀ bí gúgúrú báyìí màá fẹ́ dànù àbí kí n fi ẹsìn o bàbá ò kí gbẹ́ tó ṣàprópró kò ní yẹ kò ní dáa fún ẹ kò ní dáa fáwọn tó mú ẹ wá sílé ayé nínú kòtò ibi tán wà ta ni ẹ àwọn kò gbá gidi àti ajé á dáa fún yín o lè ní ẹ orúkọ wọn páwọn lọ́gbà ẹ ló wá fi gbá gbogbo èèyàn lórí Facebook débi pé ó lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ mi jọ́sí kò ní dáa fún gbogbo èèyàn ọmọ ewé ẹ máa ṣòfò ni èmi àbí kẹ́kọ̀ọ́ jẹ́ ẹni tẹ́ ń dáwó fún ẹgbẹ́ yín ìyá yín jẹ lọ́dọ̀ wa ọ̀dọ̀ àwọn aráalé ló ti ń fẹnu tilẹ̀ jẹ ẹlẹ́nu màrímà jẹ ni ìyá àbàdàn ló dáṣọ gidi sí lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n dáwó fún ẹ wọ́n lọ fi eré ṣòhèṣì fún wọn ni pé wọn náà tiẹ̀ sọ pé o fojú rí nǹkan tó ń jẹ́ ṣòhèṣì rí láyé ẹ̀ mo máa ń sọ fún ẹ pé Sanyo Alárì hair too àwọn bàbá aṣọ nìyẹn mo lè mi Àbíkẹ́ máa fi ń lògbà hmm? gbogbo nǹkan tẹ́yìn fi ń ṣaṣọ òmúròde òun lèmi mú lọ sí ìta ọjà mo lọ fi ra nǹkan ọbẹ̀ ni máa ń wọ̀ lọ rà olórí aṣọ ìyáláyà bàbá ńlá kó bàbá yín kò ní yẹ kò ní dáa fún ẹ àtẹ̀jẹni tó mọra mú olórí burúkú olùṣègùn jìgbò ó máa wọ gbogbo ẹ̀ báyìí ni different color bíi talágẹmọ olóṣì má ṣàǹfààní ìwọ tó wà blind to fashion ó fẹ́ fi ara ẹ̀ wé mi olórí burúkú àwọn ọmọ tó lóòbí gan tẹ́yìn òdì ń bẹ̀ yẹn mi ò rò pé wọ́n lọ kan bẹ́gbẹ́ mu yes ọmọ òjọ́ wọn lọ you blackmail little children you blackmail babies you libel them kò sí ohun tó lè ṣe láti fi gbowó lọ́wọ́ àwọn òbí wọn iṣẹ́ ìbàjẹ́ la mọ̀ ẹ́ mọ̀ náà yáǹdí bàjẹ́ ní aláyé bàjẹ́ ní ẹ̀ ọjọ́ ọjọ́ ìbànújẹ́ ló yẹ kí gbogbo ọjọ́ bí ẹ jẹ́ tó ló yẹ kó mọ̀ pé ò súnmọ́ sàárè ẹ̀ ni gbogbo ọjọ́ tó o bá ti rò pé o lé lọ́jọ́ orí kan sí ò ń súnmọ́ sàárè ẹ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ìbànújẹ́ wọnú ayé ẹ̀ sí o ò réyàn kankan dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ti gba gbogbo ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ ayé kẹ̀yìn sí ọlọ́run kẹ̀yìn sí ẹ o rò pé chẹ́ńjì tó ń rejọ lórí Facebook bẹ́ẹ̀ bá lọ tán rú yín ẹ kì í rẹ́rìn nínú sáré ẹ máa ń sun ẹ̀jẹ̀ lójú náà ní nínú sáré torí ẹ wẹ̀yìn báyìí kò ní ṣe wá tún ṣe mọ́ gbogbo ohun tó gbélé ayé ṣe lọ́ máa sun àwọn ọmọ ẹ àtìrandíran kẹwàá ẹ bẹ́ẹ̀ ọ̀run tiẹ̀ náà ò ní sàn wọn kò ní rọrùn fún ẹ láti sàn torí ò ṣe rere ńlé ayé lórí burúkú àkówárápá òun ní ẹ tó kún Babọ́dẹrìn ò sínú èèyàn gidi ẹlẹ́sìn ni ẹ ẹ̀sìn ló fi lo gbogbo ọjọ́ ayé ẹ ò lè rí àwọn ọmọ gidi kankan tẹ̀lé ẹ ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n ṣó ṣe bó ti mọ rí ó lè olójú kòkòrò onílara kẹ́ni má ní ẹ̀dá ni ẹ́ kò sí gbogbo nǹkan tí wọ́n lè gbélé ayé kójọ bó bá ti rí tọmọ ẹlòmíì fàmọ́ títí ẹ kó jáwọn wálẹ̀ o kì í happy ṣó máa ń yẹra ẹ wò olórí burúkú ṣó rántí ọjọ́ sáré o kò káyé àwọn ọmọ ẹ bàjẹ́ lẹ́yìn ẹ̀ o máa tu sáré tó sanmijé sun ẹ̀jẹ̀ ni àmọ́ wàá bojú wẹ̀yìn kò ní ṣe padà wàá tún ṣe mọ́ káwa má ba wà lọ́dọ̀ tiẹ̀ ká má ba wà nírúpọ ẹ làwa ṣe ń sákúkà la ṣe fẹ́ bá kà ṣe òun la ṣe máa ń sọ mo máa ń sọ gbogbo ìgbà pé kọ́lọ́run fìwà mi dá mi lẹ́jọ́ kó fi dá àwọn mi bẹ́ẹ̀ ni èyí náà ẹ sọ pé gbogbo ìtẹgbẹ́ kọ̀kọ̀ ṣe tẹgbẹ́ gbangba ṣe kọ́lọ́run fi dá gbogbo àtìrandíran yín àtọmọdọ́mọ yín àtàwọn ọmọ tẹ́ bí àtọkọ àti gbogbo olùkú yín kọ́lọ́run fi dá yín lẹ́jọ́ pẹ̀lẹ́ yín náà ẹ máa sọ nínú ẹgbẹ́ wèrè tẹ́ dálẹ́gbẹ́ olórí burúkú má ṣàǹfààní oníwòwò alákìsà ìwo ní pàǹdà járijàri gbogbo gbèsè ayé ẹ̀ ìbàjẹ́ ni ó máa dúró ìbàjẹ́ tó ti rà fẹ́mi orí mi kí n yá máa dẹ́ lóhùn mọ́ pípọ́ lórí burúkú ẹ̀ wèrí ẹ̀ kàn ń ṣe kí ni ó nípọn sí lójoojúmọ́ lójoojúmọ́ ọlá gbogbo àwọn tó wá nífẹ̀ẹ́ mi ni mi ò ṣe ń dẹ́ ẹ lóhùn ọlá gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ tí mo dẹ̀ bọ̀wọ̀ fún gbogbo báyìí pé ṣó lórí burúkú yìí nìyàn ń dá lóhùn